حوالي أننا صحابة ومن في قلت لنا ما تجدي أجل جندي القيامة أدل أنفسي كيفية رأيك في قلب الجمهور إلى كشف الشبهات للشيخ محمد بن عبد الوهاب رحمه الله في الله تعالى الله níbi tí وإن قال أنا لا أعبد إلا الله وهذا الالتجاء إلى الصالحين ودعاؤهم ليس لعبادة وقل له أنت تقر أن الله فرض عليك إخلاص العبادة فهو حقه عليك فإذا قال نعم فقل له أجل لي هذا الذي فرض عليك وهو إخلاص العبادة لله وحده وهو حقه عليك وإن كان لا يعرف العبادة ولا أنواعها فبينها له بقولك قال الله تعالى ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين فإذا أعلمت بهذا فقل له هل علمت هذا عبادة لله فلا بد أن يقول نعم والدعاء مخ العبادة قل له إذا أكررت أنه عبادة لله ولعنت الله ليلا ونهارا خوفا وطمعا ثم لعنت في تلك الحاجة نبيا أو غيره هل أشركت في عبادة الله غيره فلا بد أن يقول نعم وقل له فإذا عملت بقول الله تعالى فصلوا لربك واشهد نعم شيخ محمد بن عبد الوهاب في القصيرة في التعليم ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí àwọn tó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run àwọn nǹkan tó ń wá ní ọ̀rọ̀ àwọn àjọ ìjọba ìlọrin ogun ní pẹ̀lú àwọn àjọ lórí pé ọ̀rọ̀ tí kò rí bẹ́ẹ̀ kí wọ́n sábà wá nǹkan kan tí mi náà ti ṣẹ̀ rí dàbẹ́ wọ́n ní àwọn afáàrùn mú wá wọ́n ti mú èsì lélẹ́rẹ́ wípé àwọn tí wọ́n ń ṣẹbọ yìí àwọn ìtàn tí wọ́n máa wí lẹ́nà ní kí wọ́n ò ní rọ́ jáde gbàgbà gbangba báyìí. ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọn ò sọ́jáde gbangba gbangba báyìí ṣé pé ẹ̀bọ làwọn ń ṣe kódà wọ́n fẹ́ máa fi ọwọ́ bò wọ́n fẹ́ máa wáyé kan láti fẹ́ máa láti lọ sọ pé àwọn òṣè wọn. ẹni tó lè léyìn náà yẹ mo ṣàlàyé pé àwọn iṣẹ́ kan mọ̀tà fún àbúrò hàbù yìí ojú wọn fi rí oríṣiríṣi wọ́n ti bá àwọn tí wọ́n ń jẹ́ àwọn tó ń ṣe dídá wọ́n ti jọ kù ọ̀rọ̀ wọ́n ti fi ọ̀rọ̀ jóni tó lọ́ọ̀rọ̀ láì mẹ́rin ìgbà wọ́n ti wá ma àwọn ibi tí àwọn ènìyàn yìí máa ń sáàbì ní nǹkan tó ń jẹ́ ṣùgbọ́n à ń jẹ́ àwọn ọ̀rọ̀ ìrújú lẹ́la àwọn amú àwọn ìtọ́jú ní tú àkírí àwọn ìrújú yìí wá. ẹni pé ní àwùjọ tó wá náà àwọn tó ń ṣe ẹbọ wọ́n ti máa dáàbò tó tó ṣe ìṣẹ̀bọ làwọn ń ṣe nígbà tó bá fún ẹni tó bá kàn án pé ẹ̀yin ṣẹ̀bọ pẹ̀lú ọlọ́run tó wọ́n mọ̀ sọ pé kí ló ń tẹ́ ń pè wá ní afẹ́ ẹlẹ́bọ torí pé kí ni wọ́n fẹ́ ká máa pa wọn bẹ́ẹ̀ wọn sì ní fẹ́ kọjá ní pẹ́ bọ́ làwọn ń ṣe àmọ́ wọ́n mọ̀ pé nǹkan yìí ẹ̀bọ ni ṣéèkì ní tọ́lá ní èèyàn tí ń ṣe ẹbọ tó bá sọ fún ọ pé ana la àbúdú illa Allah ìrìnlẹ́nu ní ti ń sìn ọlọ́wọ́ balẹ̀ kan náà ní ń sìn òun ní forí balẹ̀ fún ọlọ́wọ́ balẹ̀ ń kírun fún ìforí balẹ̀ fún ọ̀tà kankan. قال وهذا الارتجاع إلى الصالحين كذلك يقايم الشافيتيا والفميتي ìfi ọ̀rọ̀ sì sí ọ̀dọ̀ àwọn ẹni rí iye káwọn sọ pé á ah, ẹ̀yin ẹni rí ẹ̀yin ni mo fẹ̀mí tẹ̀ ẹ̀yin ni mo gbára lé wàtò ẹ́ òhun báwọn ṣe ń pe àwọn èèyàn rí táwọn pè wọ́n lẹ́yìn sábẹ́ ẹ̀dá rẹ̀ pé ó ní yíwò ètò ìjọsìn ó ní ọ̀jọ́ra wọn lẹ́sìn náà ń sìn à ń sin nǹkan méjì láti tọ́lọ̀ wọn àwọn òṣìṣẹ́ ló méjì láti tọ́lọ̀ wọn ṣe é kódà àwọn ẹni ọlọ́run tá ń pè yìí àwọn òwúlé ọlọ́run tá ń pè wọ́n yìí yíwò ètò ìjọsìn yẹn pé àwọn náà ń gbà pé yẹ àwọn ń pe àwọn tí kì í ṣe ọwọ́ nǹkan ń pe omi lóòótọ́ ṣàpérò ọ̀dọ́ tí wọ́n náà yà rẹ̀ kò ṣeé ṣe kẹ́lẹ̀ kó sọ fún yín pé láwọn tí wọ́n ń wọ síbi sàárè kàkiri yìí tí wọ́n sọ pé àwọn òǹtọ̀ wọn kọ́dà wọn bá dé tí ń gbé sórí YouTube wọ́n ń gbé sórí YouTube àwọn ọmọ sàárè àdúgbò wa yìí náà ni o wọ́n gbé sórí youtube orókè tó wọ́n kó ọ̀rọ̀ àjèjì tààrí lọ báyìí lórí youtube ní ìtàkì ìgbéyà láti ìgbéyà ti jẹ ẹ̀rín wọ́n rà ní tààrí wọ́n ti sọ pé àwọn ń pè é ní gbogbo ẹ̀yẹ ẹni ọlọ́run kẹ wọlé wá kẹ sọ̀kalẹ̀ wá tó ẹ̀rí tí wọ́n á tún fún ọ pé ẹ̀fọ́ lélẹ́yìn wọ́n láwọn ọ̀ṣẹ́ wọn wọ́n ní kìí ṣe ìbára àwọn òṣìṣẹ́ wọn ṣé wọn ní fàkúnlẹ̀kù sọ fún ẹni yẹn ike amsa tó kírù anamọ́ a wọ́n ṣe bí òun fi ń rinlẹ̀ wọ́n náà gbà anamọ́ a fọ́rọ̀tọ̀ àlẹ́yìnká ìfẹ̀lá sọ̀rọ̀ ìbára ń ṣe ní ọ̀ràn yàn lérí rẹ̀ ìfẹ̀lá sọ̀rọ̀ ìbára dípò ṣe àfọmẹ́sìn wà ó wà hákòó àlẹ́kà ṣé bí ìṣe àfọmẹ́sìn yẹn ẹ̀tọ́ ọlọ́run ni tó ní lérí rẹ̀ ó ní kó ọmọ wa kó mọ bí ẹni yẹn fàyídà kọ́ọ̀lẹ̀ nàám ìdí ọ̀sán fún ọ láti pé bẹ́ẹ̀ ni kí òbí yẹn pé ṣé bí wọn náà mọ̀ ibi kéèyàn ó ṣe lọ́rùn nìkan oṣù nǹkan tó ń ṣe lọ́rùn yẹn ní ìjọ kan náà ti pé bẹ́ẹ̀ ni mo mà ike ọlọ́run nìkan oṣù lánàá ló dé tòṣókè ni wàyídà kọ́ọ̀lẹ̀ nàá tó bá sọ pé nàá fọkúnlẹ̀ òun sọ fún pé báyìí rí fúlùdọ̀ àlẹ́ ṣàlàyé nǹkan tí wọ́n ti lọ́rọ̀ yẹ̀yẹ fún mi ìdíje ìkìláàsùn ṣàlàyé rẹ̀ fún mi. وهو وهو إخلاص العبادة لله وحده وهو حقه ṣíṣe ẹ̀tọ́ ọlọ́run lọ jẹ́ àríkàlẹ́ rẹ̀ pé ẹlẹ́pẹ̀ṣàlàyé tó máa ti jẹ́ ìkìláàsì fún mi. ẹ̀rùkẹ́lẹ́ yìí ó ní ṣe pẹ̀lú àwọn tí ọba jẹ́ ẹni tó mọ kí ó ti ké wúyé wọn. ẹ̀rí báyìí àwọn tí ké wúyé tó mọ kí ó tí wọ́n ń ṣe wọn pẹ̀lú ọlọ́run àwọn oníṣẹ́ tí wọ́n lọ pẹ̀lú aráàbù ni wọ́n bá lóògbà tí ó kéwú yé wọn. tó àmọ́ wọn ò di ọlọ́run ọba ni tí ó tẹ́ bá ti ń sọ kankan fún wọn lórí ìfẹ́ dàpọ̀ nìkan ní ẹnìkan náà ń bẹ bẹ́ẹ̀ ní àwùjọ tó náà tí yóò lọ ẹgbẹ́ nǹkan tó ń sọ yìí yìí ọ̀ nǹkan tó ń sọ yìí nǹkan tó ń sọ fún yìí àmọ́ kò lè ṣe kò lè ṣe. tó wọ́n tẹ́ bá tẹ́ bá bí wọ́n yẹn pé àtẹ́bí ah, ìkíláàsì yẹn yìí jẹ́ pé kéèyàn orí yẹn lè sìn kéèyàn lọ jáde àkìlàníyà ọlọ jáde àkìlàníyà ọlọ rẹ̀ bí náà ọlọ lè kéwú nílẹ̀ kò sí ó tọ̀ tó kéwú tó parí kí n sì sọ yìí ò ní yẹ nígbà yìí tí kò ní yẹ. àmọ́ àdéhùn àwọn èèyàn ni pé wọ́n lọ bẹ̀rẹ̀ wọ́n lọ sàúdí wọ́n wá owó wọn náà wọ́n wá lọ sàúdí kódà wọ́n ti sọ fẹ́lẹ̀ ní pé ìṣẹ́ ìdọ̀dé máa rí mélòó ni ọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀ fẹ́ gbogbo tọ́lá ń sọ̀rọ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ gbàgbọ́ ti lé o ẹ̀dàpọ̀ kí ló tún kòkòrò gbàtẹ́ lọ pé ń tọ́ ń sọ ẹ̀ nígbà kílẹ̀ ń gbọ́dọ̀ wọn kó tẹ̀lé ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nìkan bẹ ó ní jọ kí òun lórí admission pípa òní ó ní àwọn kan wá bá òun títí ó lórí sàwùsọ ń lọ yìí gbogbo tó bá ń wí kọ́ ọkọ́ kó fi dá wọn lóhùn ẹ̀gbọ́n kan páàkì lásán ni ọgbọ́dọ̀ bá gbọ́ òun gbogbo tó bá kọ́ ní wọ́n bá ti ń tọ́wọ́ lọ́wọ́ ti dá fún un ọ̀ká ti rẹ̀ lọ ń bẹ̀. ẹnìyàn adébà tó ń lọ sàúdí gbogbo owó alọ́dẹ kó àwọn onígbà yìí òun kó òun di bámu sínú sínú báàgì ọ̀hún nígbà táwọn dé airport ó lé ní Kánò láti jẹ́ wọ airport àwọn tí wọ́n ṣe plane gẹ́gẹ́ rẹ̀ fúláì tó pé ní ìlú ìbò ní abẹ́ bá lọ náà ní ọbẹ̀ kánibí amẹ́ríkàn fúláì tó kéde kan náà lé ọbẹ̀ gbé àwọn ṣẹ̀mà ọ̀tẹ̀ wá sí nàìjíríà nàìjíríà tó sàwọ́dí náà ní kìí ṣe pléènì nàìjíríà kìí ṣe ti di sàwọ́dí ọlọ́run ènìyàn náà wọ́n ń wọ́n ń sáàtì gbogbo báàgì náà gbé lọ́wọ́ ó ló ti rí ibi kékeré sẹ́sẹ̀ rẹ̀ ọ̀pọ̀ nǹkan tàbí sáré àdàpọ̀ olóòwò kò àdàpọ̀ sì sí ó tún dà á ah. olóòwò ní òmòlé kú wọn tó wọn kọ ọ pé à ah. nílé yìí olóòwò kan bá ó dà kílẹ̀ wọn bàtọ́ ń dán òwò akọ́júlé òun ni ẹjọ́ dákọ̀ bá ń lọ bọ́dọ̀ sílẹ̀ máa gba abẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ máa ṣeré ìṣẹ̀lẹ̀ òun kẹ́ bá wọn ṣe wọ́n bá wọn kọ́tí kọ́tí rẹ̀ kọ́ kó fún alára àjí kẹ́ wọn kó wá dán. tó olóòwò wa bẹ̀rẹ̀ ń ta àwọn kìnìyàn tó olùgbà tó ń ṣe ní tó ń ṣe ń ṣe lọ ẹ̀kọ́ táwọn ń gbà ní kíláàsì àwọn oníṣẹ́ tí alẹ́ ìtàn ṣe báwọn tó ara wọn lọ́wọ́ rí pé á ah! àwọn nǹkan tó ń kú wá nàìjíríà yìí àti ọlọ́run kan fi àánú rẹ̀ báwọn lò pẹ̀lú èkó tí ọlọ́run jẹ sí òun yẹn òun kò fọ́ ara wọn kúrò àwọn kí ni wàhálà kúrò wọn fara wọn kúrò wọn fara wọn kúrò wọn fara wọn fúnra ṣe wá rí bóòlù kẹlẹ̀ sí i táwọn ọmọ sọ̀rọ̀ sí ẹ̀rí tí o bẹ́ẹ̀ náà wà ní bọ́dé ń sọ fún pọ̀lọpọ̀ wọn lò ẹ̀rẹ́ ló yóò bá tọ́lé sí èyí nǹkan tí wọ́n ti gbé bọ́ọ̀lù lọ́sà ó rí kọ́dà gbáyà gbàmíà lọ́wọ́ ti parí tẹ wá wò fún jẹ mọ́ nítorí pẹ̀lú ọlọ́run tó irú ẹni yẹn irú àwọn èyí òun wọ́n lè mọ ẹ jáde lọ́ta kí wọ́n máa sọ níṣẹ́ wọn àtọ̀ arákùnrin ṣàlàyé pé wọ́n ní máa sọ yìí wọ́n ní láwọn fẹ́ ṣàlàyé pé ilé jẹ́ ṣe gáàsà kò yé yín ni àwọn tá ń pè yìí kò túmọ̀ sí pé àtọwọ́dọ́lọ́run àtọwọ́dọ́lọ́run abdulkadir jìlá níjọ la kọ́rùkọ́rì jìlá lọ́lọ́run rí níjọ la ní abdulkadir jìlá ní rọ́pù ìdáhùn náà àwọn rọ́pù náà tó ọ̀yọ́ ló ti pè é ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ àwùjọ ni wọ́n ti mọ̀ pálọ̀ kọ́rì jìlá ní wọn lọ́wọ́ tó irú àwọn nǹkan yìí náà ní ṣé wọn sọ̀rọ̀ ha nílò àwọn fèsì ni wọ́n ti rí ni wọ́n ti mà wọ́n ní ọ̀dà ìgbà tí ó bá sọ pé ìkìláwọ̀ àdàìbáàdà wípé dandan ni tí o sì lọ́wọ́ nìkan wọ́n ní kó wípé kí ni ìtumọ̀ ìkìláwọ̀ sàlàyé rẹ̀ fún mi jẹ́lẹ́yìn náà wọ́n yí dá kí á lọ́la ya àlẹ́ ìbáàdà tó bá ṣe pé ní tí kò mọ nǹkan tá à ń pè ní ẹ̀gbádà rẹ̀ fún ìfọ̀ aláìmọ̀ kan o kò mọ tí ń jẹ́ ẹ̀gbádà wàlá àlùwà àhà kò tó mọ ọ̀nà tí ìbádà tó pé sí ọmọ ọ̀nà tó pé sí bàbá ìjẹ́ ìhàlà bẹ̀kọ́wùlìkà ṣàlàyé fún kí wọ́n sọ pé قال الله تعالى اللهم صل على سيدنا ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين قلوا أني أنا قيل يا رمضة ادعوا ربكم قلوا أني أنا قيل رمضة تضرعا أنا قيل pẹ̀lú ìjuwọ́jú ṣẹlẹ̀ yẹn pé ìṣẹ́pẹ́pẹ́ ń kúrú fọ́lọ́run wà kó fi ẹ lọ pe ọlọ́run ọba yín jẹ́jẹ́ ìnáwó ọ̀la yóò ṣubú mọ́ọ̀tì olúwa ní mi nífẹ̀ẹ́ sí àwọn tó ń jẹ́ olùkọjá àrà ntí o fẹ́ mú wá níbi ayà yìí òun náà ni ọwọ́ àná ayà mi tọ́lọ̀ sí ni pé ọ̀kọ́lá rabbukum ọ̀dọ̀ ìrún ní àtẹ̀jú ìdàpọ̀ ibi tí ó ṣèlérí ayà yìí náà ti lè bí ọ̀rọ̀ yìí torí bí ṣètò ẹ̀fà jáde wọ́n fẹ́ kí ó yí ẹnìyẹn pé ìmọ̀ pé ẹlòmíì àdúrà ti ṣe ìjọ sẹ́yìn. tó ọlọ́ni ọ̀kan ara gbogbo ọlọ́run bá ní ọ̀dọ̀ ìrú ní afẹ́jọ́gbìlẹ̀kùn ẹ máa pè ní ìdá ìlóhùn. ọlọ́wọ́n ní ìnàlẹ́rìí lẹ́yẹ sábìrún náà ẹ̀ ń ìbáyẹ̀ àwọn tí wọ́n ń ṣègbéraga á ń ìbá ẹ̀ sí sọ́dọ̀ àwọn òní máa fi èmi ọlọ́run lọ ṣo. Bẹ̀rẹ̀ kò ló ń jẹ ẹnlẹ́mà dàkìrì. Níbi ayà yẹn, iná ni ọlọ́run ní pé ó pe àdúrà yẹn pé ẹni kọ́kọ́ ní ó dọ̀ ìṣúná bá fún. Wọ́n ní nílẹ̀ nílẹ̀ yẹn tàkìrì múná àìn ìbá ẹ̀ àwọn tí wọ́n ń ṣègbéraga lórí tí wọ́n ń sìn ìrọ̀rùn kí ni ẹ̀ lọ́gbọ́n bẹ̀rù àdúrà so wọ́n ní èyí wà tó fẹ́ẹ́ yẹ tó tó kọ́nà ń pe ìbáàdà ó pe àdúrà ní ìbáàdà ní àná وإذا أعلمته بهذا شغلي tọba ti wá jókòó máa tán tó ṣàlàyé mu kí wọn ní alàlímta hádà ìbáàdà tẹ́lẹ̀ là ǹjẹ́ òun rí di mọ̀ pé àdúrà sọ̀rọ̀ rẹ̀ ìjọ pèlè fọlọ́run. Bàdá Búdà ń yẹ kú ṣéèkì ní kò sí tàbí tàbí níjọ́ tó ń bọ́ pé náàm bẹ́ẹ̀ ni. Torí àyàká kàyé àtẹlẹ́ iná wọ́n ní odò ìrọ́bà kó tàbí wọn kó fẹ́ ṣe wọn tẹ̀lé. Ibi tó gbà pé odò ìrọ́bà kó yìí ṣé lọ́wọ́ bá gbé wa lọ́pàá láti fún àbí tó bá ní náàm bẹ́ẹ̀ ni. Ìjọba sọ pé wọ́n tó yóò tó sọ pé kọ́dà àdéhùn wà tó sọ pé àdúrà ti ṣe òun ni ọpọlọ fún ẹ̀sìn tó àwọn afáṣọ rẹ̀ fi àdéhùn yìí ọ̀rẹ́ ti dọ̀rọ̀ ẹ̀sìn yìí ìfẹ́ kó wa lọ́jọ́ nínú ọ̀sán áwú wọn ní ìbára ibi àdúrà ìjọ tẹ̀lé fàkúlẹ̀ wọ́n sọ fún pé hmm, ìdá àkàrọ̀ tí wọ́n lọ́dọ̀ ti gbà ipe anáwó ẹgbẹ́rún lílá ipe ká máa ṣe ìbẹ̀ ọlọ́run àdúrà àdúrà ìjọ ìní wàdà ẹ̀wùtà wà tó ti ń bẹ ọlọ́run láyé lánàá àárọ̀ ọmọ ń bẹ lọ́run ní alẹ́ ọmọ ń bẹ lọ́run ní òru àti ní ọ̀sán kọ́rin máa ń wà sọ̀rọ̀ ẹ̀ ọmọ ń ní ẹni tí ẹ̀rù ń bà kí ọlọ́run mọ̀ṣẹ̀ńtọ́ báyìí fún o àbò ní ṣe ni wà tọ́mọ̀ ẹ̀ tó tó ń fọkàn sí yóò ṣe tó ń ma ṣé kìnìún lẹ́yìn náà دعوت الله دعوت في تلك الحاجة pípẹ́ lérí bùkátà kàyẹn náà tó ń bẹ lọ́wọ́ sí pé ọlọ́run o ẹ ṣàṣẹ àlàáfíà fún mi lápòjú rẹ̀ ọlọ́run o bá mi sọ gbèsè mi pípẹ́ tó ń bẹ lọ́wọ́ sí náà nù khawfan wa tama'an ó sì ń bẹ lọ́hùn pẹ̀lú kọ́ọ̀ ìbẹ̀rù wa tama'an wọ́n ń bẹ lọ́hùn pẹ̀lú ìfọ̀ ẹ̀hún òkú ọlọ́run ló kú ṣe fún mi wọ́n lé lẹ́yìn nǹkan tó ń bẹ lọ́hùn sí òun náà ó tó wá pe nàbíyán ó tó dápọ̀ ànábì kan nígbè é ànábì Ìsá fún mi lálàáfíà àwọn gẹ́gẹ́ ọ̀hún abẹ́tẹ̀tẹ̀ sànẹ́bì ló pè wọ́n ní bàbá mi àwọn àbá àgbà tí wọ́n ti lọ wọ́n wò mí rọra báyìí àlàáfíà sí àlàáfíà fún mi ẹ̀rì ó ń sọ pé ọlọ́run ṣàánú mi o ọlọ́run fún mi lálàáfíà o bákan náà ṣe tó ń pè àbá àgbà ń pa àbá àgbà ń pa ànábì àdéhùn ànábì àyíká ń pe ànábì fàdírù tó bákan náà èso ń pe kẹrin torí kẹrin tó lọ ànábì fàdírù mọ rántí kàkà ni kẹrin mùsùlùmí àyíká wà pé ìnìyàn ò gbé wọn àyíká wà pé àmọ́ àwọn ànábì ọlọ́run ní ìfẹ́ tí àwọn mùsùlùmí máa ń pè bí ẹ tó bá ń ṣe tàbí rí àríyàn bẹ́ẹ̀ máa ń ka àwòrán àdùnwọ̀ kiri ṣíṣì bí náà ń pè é wọ́n tó bá ń ka ṣíṣì bí kàbíyà tí ẹ jẹ́ nǹkan bá dé wọ́n mọ̀ pé ẹ máa ń pe ẹrù ní ìkùkù ìṣọ̀nà ẹni tí mo fi kọ́ ìdòdì nípa ẹni wọ́n máa kéwù lọ́nà pé àwọn orúkọ ẹrù ní ìkùkù ìṣọ̀nà kìlì kan bẹ́ẹ̀ ní ìdílé òun tẹ́ bá ń kà tẹ́ bá ní اللهم إني أسألك بهذه الأسماء بهذه الآيات والأسماء أن لن تغضب علي وأن تسخر لي عبدك الحبر عليه السلام يعينني في قضاء حوائجي ظاهرا وباطنا وسرا وجهرا سكنت وانقطعت من ya, bàtà fi ń ṣe ṣàmùdòdòdà tí wọ́n kọ́ sáà là yẹn bẹ́ẹ̀ wọ́n ti kẹ́ nìkan kó wọ́n ti kẹ́ tó bá ti kú bẹ́ẹ̀ kó tó padà síbi rẹ̀ mọ́ àwọn tí wọ́n kú bẹ́ẹ̀ kọ́lọ̀ fojú kó yé àwọn náà ẹ̀wù kẹta ń sọ ẹni tó bá ní tẹ̀ra ń kalọ́ ó ní اللهم إني أسألك أن يثبت على أعمال الأزمان هذا الجبل عليك وأن تدخل في الجبل هذه عليه السلام غير غير طلع جوائز من خير وقال من وزيرا وزيرا tí o lọ́sẹ̀ lẹ́ à bẹ́ẹ̀ ni mo ra tuntun tuntun mẹ́wàá kà á lò. sókè ní túmọ̀ rẹ̀ ni pé ọlọ́run o nígbà mo fi àwọn àyàká kà yí ẹ ti ta àwọn àyàká díwájú àti náà ẹ ti ta àwọn orúkọ ọlọ́run wa kan díwájú. wọ́n wá ní alá ọlọ́run a ti bìọ́ àwọn orúkọ yìí mo ti bìọ́ àwọn àyà yìí mo ti bìọ́ وأنا وأنت تغفر لي عبدك بعد الشلال هلتك وما عندكمي عبدك الحذر إرو غدنجة حذر عليه السلام على فيرا القمراء يحينني قمر ملو في قضاء الحوائج قضاء بيابكات عليه فرغا والجهران في قصة حسين بانبا tó ṣe ẹni pé jẹ́ pé yẹn ṣe kí ni jẹ́ pé títí tẹ̀lé bá ń sọ pé orúkọ jésù jésù gbà mí jésù là mí with but àwọn olè lọ síbi yìí o tó ọ̀nà míì tí ó ṣe lè di rẹ̀ náà làwọn oníṣúfì ọ̀nà tó irú eléyìí kò sí ìyà kò sí tó rújú mẹ́ẹ̀ ẹ̀kọ́ ní pẹ̀lú ọ̀nà ara tó lọ kọ́kọ́ hàn sí ni nìyẹn bàtí mo bẹ̀rẹ̀ fún ìbẹ̀rẹ̀ tí a fẹ́ rí wàláyé ìdí iṣẹ́ tó ń dá ìjókòó yìí náà lè ní àtẹnudẹ wọn láti kó ń dọ̀ ara àwọn ọ̀gá àwọn kan ní ògbó ìtàgé kìíní níbẹ̀ yẹn tó ẹ̀dọ̀ tó kó jura níbi ìgbẹ́gbẹ́ báyìí wọ́n máa ń tó àdúrà ìwọ orí ìrànwọ́ kankan tí ó ní agbára fún mi o oríṣiríṣi àwọn kan tó fún ẹ̀yìn àpò àfihàn ọmọ náà yẹn mo ti ń ka àwọn kìíní pé jésù dàmí jésù dàmí hádìrò àlẹ́bí ọlọ́run náà ni àmọ́ tó ti gbà pé kọ̀dírù pé kò kú pípé máa rìn káàkiri máa rìn kiri ní máa fi bí àbùkátà rẹ̀ káàkiri tó náà ni tó fi ti máa ń pè kò ṣe nǹkan báwọn bí tó fi ti náà nìyẹn àwọn tó bí ṣe ní fún gbogbo àwọn tó ń pè ní wòlíì wọ́n gbà máa rìn káàkiri. àwọn máa ń rìn kiri fáwọn èèyàn tó tó ẹ bá ti fẹ́ràn dáwọn èèyàn kú àwọn máa ń rìn kiri wọ́n máa ń fi àbùkátà àwọn èèyàn ẹni tó bá ti pè wọ́n ọ̀yá máa ń wàdí àti ṣíṣẹ́ sí ọ̀kẹ́ ààbẹ̀tún fẹ̀lẹ́ẹ̀dì àlẹ́ ìjẹ̀láni ṣé kòtò lè kọ́sì pé wọ́n tí olú bá bá ọ̀ tó ara bá bá ọ̀ pé àtúkọ́dé ìjẹ̀láni tó bá ti pé ó lè pé wọ́yá ti حقا بالذي كنت قاصدا torí tó wá ìrẹ̀lẹ̀ ìdìbò وتمشي عزيزا وتمشي كذلك دائما فيها وتمشي كذلك في دائما وتتطرق هو اللي كنتم منه ظنوا àti ayọ̀ tó kí n tí àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó ẹwọ tí ṣé mọ́nà tó wà lè ṣe láláyé. Ìlú tó wà pé nǹkan yẹn ó ṣe lọ́nà gbogbo tí wọ́n fi ṣe dáwọ̀ tàwùsí àti kí ó ṣe gbúrú àwọn àlàyé yìí fáwọn èèyàn tí ẹ̀yìn pé ẹlòmíì lọ́dún yàtọ̀ sọ́lọ̀ ṣé ti rí ẹni tí ń jẹ́ ẹbọ lóríṣiríṣi tí ò ti ẹ̀yẹ kí èyí máa ṣe èméjì rẹ̀ àbí kí ọmọ lóhun ó fèsì ó dáàbò bò ó ṣe pé nínú ọ̀rẹ́ lónìí yìí àti gbogbo ẹni tó ń jẹ́ àwọn afáàtúndà kí wọ́n dákẹ́ ní àsìkò tá a wà yìí torí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ àgbáǹkó padà báyìí wọ́n ti dolóyè sọ́nù ọ̀rẹ́ báyìí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àgbáǹkó ṣòfò fún àwọn àṣàtì bẹ́ẹ̀ lọ́rin àtúbàtì fáwọn ọ̀dọ́ bá jẹ́ ẹni tó gbà kan mọ̀ pé ó kí wọn wú ilé èèyàn bá dáa àwọn olóyè tó dákẹ́ wáyé afá tó bá gbà tó kí wọn wú ilé èèyàn tó bá fara náà kí ẹni ojú ti ọkùnrin ọmọdé yìí o wàláyé àdùn ojú ó tì í rárá àyà ti kó ṣètàn yẹn ti jòkó ti burúkú gan publicly ló di ọba ló di ọba wàláyé ìgbà lọ́dọ̀ ọmọ yẹn ká ẹ̀jẹ̀ kí n gbọ́ náà ẹ̀jẹ̀ fi ti ara mi gbọ́ kínní ẹ̀jẹ̀ fi ti ara mi gbọ́ kínní ìgbà tí mo gbọ́ mo ní hẹ́ẹ́ ah a ọkùnrin yìí àgbákò lára rẹ̀ wàlá àdéhùn lára rẹ̀ fúnra rẹ̀ eré yóò fi gba ilé àwọn ọmọ ìlú jẹ́ àdéhùn ìlú pé tó ń bá ilé ìgbà yìí lọ yóò bá ilé wọn jẹ́ ìgbà yìí lọ. olóṣèlú òun ní sọ fún yín pé ẹ̀yin àfa ibi kí ni ẹ̀yin ṣe bí olówó fún ìsìn tó fi di pé ẹ̀wọ̀n eré àwọn èèyàn ni wọ́n ń bú káàkiri ọlọ́run àfa jọ̀hún.

kí ló gbé jẹlá yẹ oníkìlẹ̀ ń tán wú èyí rẹ̀ tó gbé jẹlá yẹ. a bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ jẹ́ ìjọ àdéhùn ẹ̀sìn òmìnira ó ní agbára níbi ọba abẹ́rẹ́ ti sọ́ba níbi ọba oníkìlẹ̀ ni gbé jẹlá yẹ tẹ̀lé wọn wú èyí rẹ̀ kí ló ti láyé tàbí mẹ́láyé tẹ̀lé kí wọ́n gbé èyí rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ni kí ni ó mú wá fún kí ni eré rẹ̀ lọ́nà kí ó mú wá. Ike tó bá ní bẹ pé pé oníke yìí ò kéré àbákò mi tún bẹ tó tún lè dúró ní ìwọ̀n lọ. Ẹ dàpọ̀ kí ló yẹ kí ni ọ̀dà kẹ́ kí ọ̀rọ̀ gbogbo àpárọ̀ rẹ̀ gbogbo àpárọ̀ rẹ̀ fẹ́ ti lè fi ọkùnrin yìí pé á ṣé ń gbọ́dọ̀ mú títí rẹ̀ ṣé ń gbọ́dọ̀ mú títí rẹ̀ lọ́rẹ̀ mo ti gbọ́ àpá rẹ̀ kó dìde. kọ́dà èrò pẹ̀lú ọkàn tẹ̀lé nígbà tó ti jẹ mú bí bóyá ìjọ tó ń ká lọ́wọ́ kó ló tó ń ṣe padà. àti kò sí mọ́ ti lè ṣe kí nìkan egbòdò àti kí nìkan ló máa rún ìgbẹ́ ẹ tó ó tó ara ẹ̀ egbòdò. wọ́n á ní kí ni kí ni orí òun gbé láyé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. tí o tó lù àtàkùn òlélẹ́yìn. kí ni orí gbé láyé ibi ẹni tó kírun ní kí ló gbé sílé ayé tó ní tí mo ti lọ sí ẹ̀wọ̀n tó kílẹ̀ táwọn pé ẹ̀gbọ́n tájú sílẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n tó ti ń jù lẹ́yìn rẹ̀ tó bá tó wá ní ìtúsí pé ẹ̀gbọ́n tó ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ bí ewu rẹ̀ tó àfi kí ó ká kó mú sí ọmọ rẹ̀ kí láwọn lè kí wà dẹ́wọ́ dẹ́ lọ́dẹ ń àwọn ọmọ bíi ṣe pé àkáǹtì ni wọ́n máa kọ́

Ah. tó ìlọrin wàlá ẹni àfáà lọrin ní akẹ́tọ́wà ń tòkè akẹ́tọ́wà ń jìnà ẹ̀dá kẹtẹ gbọ́ ẹ̀dá kẹ ẹ̀dá kẹ àtúwà pẹ́ yìí náà máa ń ti bẹ́ẹ̀ nù yàrá ilé àti ẹni tí ìṣẹ̀lẹ̀ wà láwùjọ ló fi á èdè sáà ní ilé ìjọ kú báwọn èèyàn báyìí àṣẹ pé ojú mọ̀lú la ní sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti wá jáde mọ́ta ni pé ọtí ńlọ́mọ fi ọkọ tó yẹ ọ́fíìsì yìí gbére ọtọ́rìtì ọtọ́rìtì rẹ ọdún yìí kí n fi ọtọ́rìtì rẹ ọdún já sí ni. Hmm. ọlọ́run ṣàkànnù àwọ̀ lóko wa wa dẹ́kun ẹ̀kọ́ nínú ìlú yìí àwọn èèyàn ń pariwo nínú rẹ́díò pé wọ́n ń gún ilé òyìn wọ́n lè sọ pé kí ló ṣe à ṣéèkì ní tí ènìyàn bá sọ fún ọba àwọn wípé ẹni aṣọ́rọ́ pé ìtọ́ba ah, tí tó lọ lágbà pé á bóun ṣe ń pe ọlọ́run yìí lóòótọ́ ní ẹsẹ̀kẹsẹ̀ náà ètò ń pe àfáàgbà àbí ń pe àwọn ṣéèwò nìkan àwọn ẹni aṣọ́rọ́ kò kà fi ìgbàlódé kẹwàá lè fẹ́ yàwó kẹwàá ti kéde ìtúnṣe ti mú ẹlòmíì gbóyè bá dáa àbúrò ní ẹgbẹ́ ẹ̀ ẹ̀wọ̀n ṣé tuntun máa ń mú àlàyé rẹ̀ wá tí ò lójú padà àbúdà ayẹyẹ kú lànà níjọ́ sọ fún ọ náà ni pé mo ti pe ẹlòmíì fún lóòótọ́ mo ti ro ẹlòmíì papọ̀ pẹ̀lú ọlọ́run fàkóyìnà wo kó tó wá fún pé ọ̀dà fáyìlà àlè bìkọ́wùlì wọ́n ìtàn àlà ṣé tó bá ti fẹ́ pẹ̀lú gbólóhùn ọlọ́run báyìí. تغسل فصل لربك وانحر فرني ما كيو فلو مباري ما فاير فلو مباري وأطعت الله تغن تغش يدو مبنى ونحرت له تغفر فرني هل هذا عبادة؟ شيء شفت فريق الرعب وقت قلت له يا كان ṣẹ̀fẹ́ ara ẹ̀fọ́ táwọn èèyàn ọ̀mọ̀ nílùú tí wọn ọ̀mọ̀ fẹ́ bọ́ ni òun ni kéèyàn ojú nǹkan. ibi táwọn ẹ̀fọ́ máa ń mọ̀ fẹ́ bọ́ ni oúnjẹ àtìkẹ́kẹ́ táwọn èèyàn mọ̀ pé ẹ̀bọ ni. irú àpòjúlò kan tí àwọn wá ń lò ní tí mo ní nígbà kan ibi ẹnìkan ní iṣẹ́ kan tó wá tó bá fún ọ̀sẹ̀ kankan àwọn kìnnì kan wọ́n kó papọ̀ náà wọ́n á gbé ọ̀sẹ̀ wọ́n kalẹ̀ sínú sínú tó bá gbé sínú kòkò táwọn ọṣẹ tó ń dùn wọ́n rẹ̀ lè wá àbùtàn àbùtàn yẹn ni wọ́n wà mú wá wọ́n wà fi hàn ọṣẹ òun pé àbùtàn rẹ̀ rèé o ẹran rẹ̀ rèé àbí ẹran rẹ̀ rèé tó bá fi hàn tán wọ́n wà padà síta wọ́n tọ́ lè dù wọ́n ní láti ṣe irú nǹkan náà ó ní bẹ́ẹ̀ ó ti àbúrò wọn lójú ni o bàbá kan ìdílé ní orí náà ìjọba ní ọ̀sán kọ́ ni bẹ́ẹ̀ ó ní láti ṣe ẹ̀fọ́ yìí ó lẹ́nu à ọ̀wọ́n náà wo tó wí ó ti gún ọ̀sẹ̀ kalẹ̀ tán pẹ̀lú àwọn nǹkan tó kù mọ́ ọ wà á mú ojú àgùntàn ọ wà á fi hàn ó gbẹ ọ wà á fa àgùntàn ẹ̀wọ́n ní yàrá tó gbọ́ tẹ̀rù sí ọ wà ní ẹran rẹ̀ rèé wọ́n àti padà ẹ̀sà rèé lù ìjọba ó kílẹ̀ pé ọ̀sẹ̀ bọ ọ̀pọ̀ ẹran fún ọ̀sẹ̀ ẹnu ìlú òkìlẹ̀ bẹ́ẹ̀ náà ẹran tí wọ́n ń pẹran fún nǹkan míì náà kọ́lá lè ní pẹran hmm. fún àwọn ẹ̀ka lè ní ìsìn ìsìn èmi ìlú wọn jẹ ẹran wọn lè lọ́rọ̀ lè mú fún àwọn lè ní ọ̀rọ̀ amúkiri kan bẹ̀rẹ̀ sí ìwé rẹ̀ lónìí àjẹ dúdú ọ̀rọ̀ amúwé rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ nìkan náà ni ẹ̀jẹ̀ rẹ̀ nìkan náà lọ́kàn lọ́kùnrin pẹ̀rẹ̀ fọ́lọ́wọ́ bá rẹ kí o fọ́lọ́wọ́ bá rẹ tọ́ ọwọ́ tẹ̀lé ọlọ́run pé kí o fẹ́ pẹ̀rẹ̀ fún ọlọ́run هل هذا عبادة وإنسي عبادة ما في عبادة قاء فلا بد أن يقول أنا حذفه في النار الليل يعني كنت كل هذا موضوع الدواء قاينا كواني كما لو قالت سير عبادة من سبيل عبادة قاء وقالوا قاء عبادة لقول قبة لواء فقل له ṣírkù wa وإذا ọ̀dà wọ́n yìí dáná ṣáàtì lè máa kàn ló kín tó bá ti pé ẹ̀dá kan lọ wá pa ẹran fún kọ́. àwọn dàbí yí àbájáde ànábì kan lọ pa àlàyé tí àlàyé tí mo ṣe pẹ̀lú pé ẹran rẹ̀ rèé wọ́n ṣe dúdú yìí. tó kílẹ̀ wípé àti bí èsì máa ń pa nǹkan ní fún bí ẹ̀sìn máa pa nǹkan fún nǹkan míì nífẹ̀ẹ́ wa ni a àlẹ́bí ni mo fẹ́ du ẹ̀rọ yìí fún àbí jim àlìjẹ̀ ló báyìí ni mo fẹ́ du fún so ó lè má wà dá rẹ̀ ìdìbò àlìjẹ̀ ló báyìí àmọ́ lẹ́ńkà yìí fún wa ní lẹ́ńkà yìí tá tá pàṣẹ lẹ́ńkà yìí àbí tí ó jẹ́ sàárà lẹ́ńkà yìí sẹ́ẹ̀lì Yorùbá àwọn ènìyàn wọ́n gbọ́n tó wá fẹ́ ṣe ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run ẹbọ tó fẹ́ ṣe wọn wà ní pípé ẹbọ wọn wà ní sàárà sàárà yìí wọn ní sàárà rẹ wọn ní sàárà sàárà àdúrà àdúrà tá a ṣe yìí sàárà rẹ tí aláfa bá fẹ́ pọ̀pọ̀ wọ́n fẹ́ pọ̀pọ̀ lẹ́sìn kò ní sọ pé bí wọ́n sọ pé ẹ̀ tó bá wá kékeré kan tó ń tú papọ̀ tó bá tú papọ̀ tán tó bá wá di papọ̀ tó ń jó ọ pé ohun yìí sí olúwa wà pé ọkọ̀ yìí sí ẹgbẹ́ rẹ̀ bá jọta ní ọkọ̀ ọkọ̀ yìí sí ẹ lórí ohun rẹ̀ pé kọ́lẹ̀ mi lórí sọ́ọ̀tù ọ̀rọ̀ àti sọ́ọ̀tù fúra rẹ̀ ní àpapọ̀ wọn ni à ń fi àwùjọ mọ́ lórí ara wa wàlúwà rẹ̀ òun náà ni ó ní pé tọ́lá jíròrò lágbo kan òun náà ni ń kọ́ òun tó wà ní ọwà gbé àwọn kí ní kẹtọ bùrùbánù bùrùbánù ọwà gbé e lọ tí ó mi pé pé ẹbọ ọwà gbé ẹbọ yẹn àbí pèsè ohun ọwà gbé e lọ sí orí àtà ní ọwà ní bùrùbánù ló gbé lọ bùrùbánù ló ń pè tó ní àwọn bùrùbánù tó gbóná ńlẹ tó ó lọ pé tó bá pè ní pèsè ẹ̀rọ bẹ̀ á ẹ̀yìn ló ń ta wọlé àbá èyí ọ̀kọ́lẹ̀ ni وعليك اللي هو في القرآن والله عجيب مطلع الكريم كل كل كل يسكن فوقينيا والله ẹgbẹ́ni wọ́n tó bá ti wù sílẹ̀ tó bá ń rí ike wá gbé ewúrẹ́ wá gbé ẹ̀nà ọ̀fẹ́ pé àgùntàn rẹ̀ rèé ẹ̀nà rẹ̀ rèé pàtó wá pa ọba tó wá ń yálé ló wá ń yálé pàtó láì sí ráì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ni tọ́ ilé tó wá pa ẹran fún àlejò ló kẹ́lẹ́ ìsìn ẹni tí lè mẹ́rin àbó lè fún ọkọ ẹran àlejò ló bẹ́ẹ̀ ìmí lè jẹ́ direct ó lè mẹ́jẹ direct ẹni tí wọ́n kọ̀ọ̀kan níjò ní ìṣe làbákan tí mo ní ó máa ń kọ́ àfáà yìí títí ọmọ wa ń ṣe àwọn oríṣiríṣi nǹkan ńláńlá ó lè pàṣẹ tó wọ̀rọ̀ léṣe ó lè pàṣẹ kódò dá kódò wọ̀rọ̀ léṣe tẹ̀lé tó kọjá oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe tó lé sọ̀rọ̀ kan jù tó lágbára à wọ́n padà rí i ti ẹ̀rí tí wọ́n dákọ̀ ẹni tó tọ̀rọ̀ òun ẹ̀hẹ́n fún ìtọ́jú tí mo ti gbọ́ kò tẹ́lẹ̀ ilé ìṣẹ́ náà wá láwọn tí ó pé kí òní jẹ́ pé wọ́n yá ìlú ní lù òun jẹ́ pé kì í wọ ẹjẹ́ náà ní ẹlòmíì wọn àní kó máa da ẹ̀jẹ̀ lẹ̀ fún kìíní ìyẹn wọn lè ní fún ṣóòṣì yọ̀rọ̀ dákàlẹ̀ ẹlòmíì ó lé ọmọdé ajọ́ mẹ́jọ mẹ́jọ yóò máa da ẹ̀ yóò máa pa ẹran fún àwọn ẹ̀ láti á ah, wọn ṣe yàrá yàtọ̀ rà gbogbo dáná jọba ìjọba pa ẹran yóò máa pa ẹran tó.

irú nǹkan tí ń pa àwọn ẹlòmíì lè máa jẹ́ nǹkan pípa ó lè ní bóyá èkú èkú lọ́wọ́ ti ti sàrà tí ọmọ fi bọ́ níjẹ́ báwọn ẹ̀fọ́ yẹn tí ọmọ yóò ló mú bẹ́ẹ̀ tó mú ọdún ní kíní òun yóò tó kú tó tó bá yàtá jẹ́ tó ẹgbẹ́ òun náà mọ̀ pé ìyẹn ń bọ́ nítorí pé kalẹ̀ yìí nìyẹn òbí kí ní ẹ̀ ṣe ló ń ṣe lóṣìlóṣìlóṣì táwọn èèyàn ń ṣe rẹ̀ rẹ̀ tí wọ́n ń ṣe èrè ìjẹ́ mùsùlùmí nítorí wá wàlúwà ètò bá ṣe wò rí wò rí àwọn kan bẹ́ẹ̀ tó rí ṣojú nǹkan báyìí ṣojú wọn wọ́n sì ń rí owó owó tí wọ́n gba ilé àtẹ̀kẹ́ àmọ́ ara rẹ̀ jẹ́ kí ó sì ń rí lọ́fẹ̀ẹ́ pàtó kọ́lọ̀ ẹ̀sìn ọdún wọ́n jẹ́ lọ wọ́n kọ́ pé ó lówó wọ́n wà lára rẹ̀ wà lára rẹ̀ ṣéèkì ní tó bá wá ní pé ọ̀pẹ̀rẹ̀ fún àìjẹ̀lú yẹn àwọn ìfẹ́ ìlú yìí máa àbọ̀ ọ̀pẹ̀rẹ̀ fún nǹkan mi tó yàtọ̀ fáwọn méjèèjì yìí gbàtí wọn wá ń pa á nìkan tó ti sọ pé ọlọ́run ní fàṣọ́ọ̀tì lè rọ́ọ̀tì káwọn lè ẹni pé tọ́rọ̀ bá yé náà tó mọ kí ó lè mọ bá ọlọ́rọ̀ bá wọn. wọ́n ní aṣọ̀rọ̀kítà sí ààrẹ ilẹ̀ ìbára ẹni tó ló ń gbé ọ̀làbùdà ayò kí ó lọ dandan ni òun náà bá ẹ̀kúlù náà ó lè fi bẹ́ẹ̀ tó bá di aláìmọ̀tán náà ni náà ni tó bá mọ tó tó tó lè dá tó tú fúnra rẹ̀ ó lè dá ṣẹ́ńkà fúnra rẹ̀ ó lè dá ṣẹ́ńkà fúnra rẹ̀ ẹni yẹn ó ti ní ọ̀nà àbáyọ fúnra rẹ̀ àbúrò àti ìgbà rẹ̀ lọ́nà ló torí kò sí síra tó ń kà tí ó sọ fún ọ tí ó sọ fún ọ pé mọ̀ràn lọ lè pa nǹkan síbi nǹkan míì kò sí síra ọ̀ síra tó kà tòjú ọ̀jẹ̀ síra tó wọn lọ́sọ̀dọ̀ ọlọ́run bóyá kọ̀ọ̀rọ̀ á nìyẹn àbí ẹ̀ṣẹ̀dí tàbí ìfọ̀gbọ́n àgbẹ̀lẹ̀ òní àbí ọ̀rọ̀ àwọn ẹja àwọn sọ̀hábà ni àwọn afẹ́ẹ̀sì àbáwọn afẹ́ẹ̀lẹ́ fún ẹgbẹ́ rẹ̀ báwọn náà náà tòun nípa ní wọ́n dápọ̀ àwọn ìdí dápọ̀ kí ló mọ̀ wọn káàkiri bí wọ́n mọ̀ ọ́n wọn fáwọn káàkiri kí ìdí dápọ̀ rẹ̀ fún ọ. àmọ́ àfàtàn bẹ àbáfò ni wọ́n ń tàfà aláwo ni wọ́n àmọ́ kéwú ni wọ́n wọlé lárúbáwá ni wọ́n yọ wọ́n lè kó àgbákò kalẹ̀ láyè lárúbáwá náà ni wọ́n kọ́ wọ́n lè kó kalẹ̀ láyè. nígbà tí wọ́n kà yóò gbé ẹrù tó yẹ bí àwọn onímọ̀ òǹfààkì onímọ̀ fàdákì onímọ̀ àtọ̀rọ̀ lòkòrò ìdí ìdẹ́ta kọ àwọn tọ́jú àwọn ọmọ alẹ́kùn ni àwọn tó ń sínú àwọn ènìyàn. tó o tó ń táwọn tá tó wọ́n tẹ́ bá wọ́n tẹ́ bá bá lọ́wọ́ ẹ̀ báyìí lọ́kùnrin sílẹ̀ àmúkà yìí. tó àwùfáàkì àtọ̀rọ̀ lòrò ẹlòmọ̀tàkà ẹ̀yìn náà ló pé ẹ̀yẹ́ wọn fi ń da ẹ̀rẹ́ kan pẹ̀lú ọba tó dáre. náà wọ́n ní ìlú ẹnìyẹn yóò dára lóhùn òun náà gbà pé á ẹ̀rú tí wọ́n pa yìí lóòótọ́ nǹkan ilé ni wọ́n pa fún mo ti ṣe ọba pẹ̀lú ọba tó dáre ojú ìwò nǹkan mẹ́fà kan náà. wọ́n kọ́ lílẹ̀ wọn àìdàn tó sọ fún pé bákan náà àlùmíṣẹ́ kúlẹ̀ lílẹ̀ القرآن وقال لهم قرآن هل كانوا يعبدون الملائكة شيء من الملائكة والصالحين شرط تعاولي واللاتة شرط لاتة غير ذلك أجل فلا بد أن يقول نعم يجب أن يقول كيف كيف كيف كيف كيف كيف كيف كيف كيف àwọn sọ̀rọ̀ ṣóun àwọn ẹni rí láta wọlé ṣùgbà wọ̀gánáta àbí ẹ̀yà ọ̀dà tẹ̀sẹ̀ wọlé ọ̀kọ́ látẹ̀sẹ̀ lókun náà rárí ẹ̀sẹ̀kún wọlé tẹ̀sẹ̀ lónà wá jẹ́ wọlé àtúwá àwọn ẹni rí àwọn ẹni rí bọ́ọ̀ máa rí nìyẹn. سواء يغوص ويعوق ونصرا أو وجدا لا لمن سواء كان بنوح قلوبي àwọn èèyàn wá láìsí wọn bàjẹ́ tó jẹ́ ẹni ọlọ́run táwọn èèyàn fẹ́ràn wọn tó ń wà tó ń ní ìwà dáadáa lọ́dọ̀ wọn máa ń fọ́ ọ̀rẹ́ ló jẹ òfẹ́ jẹ wọ́n ti fẹ́ àwọn náà ní owó ara wọn wọ́n ti máa fún àwọn èèyàn ní oúnjẹ òfẹ́ jẹ ẹ̀wọ̀n á ti fi ara ah, àwọn eré yìí káì ẹni orí làwọn eré yìí tòbá tó kú tó bá bẹ̀rẹ̀ sí ní pọ́ǹkà ní ìtàrí wọn bàtà pọ́ǹkà wọn bàtà ènìyàn lọ tán àwọn tó dé lẹ́yìn wọn wọ́n bá bẹ̀rẹ̀ pé ẹ àwọn tí ń yẹ níbi sàárè pé à ẹgbà wọn wọ ẹgbẹ́ ìdúró burú o ìdíyẹ bí wọ́n dá o níta tó pẹ́lú tó fà mí. wọ́n ní kí wọ́n ṣe bí àbí wọ́n ṣe bẹ́ẹ̀ ipe tí wọ́n ń yẹ lómìn tí wọ́n ń pe lómìn àbí wọ́n máa pe lómìn ìdí wọn sọ náà ní pé fàlàbúdà ń yẹ kú lànà wọ́n ní bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bọ̀ olóòótọ́ wọ́n ń pe wọ́n ti pe láàkà wọ́n فقل له وتفقيه وهل كانت عبادتهم إياهم إلا في الدعاء قل إن جاء دعاء من شيء ìmọ̀lọ́wọ́n ṣe ìbádà sí tí ìwà ti pé níbi àdúrà náà ní ìyẹn kí sábà fẹ́ ṣe nǹkan ó pè wọ́n náà ni mo sọ ní ibi tí ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ní kiri yìí ẹ̀bọ ẹ̀bọ ẹ̀bọ ibi tẹ́bọ tí wọ́n ń wájú níbi ọ̀rọ̀ àdúrà sí náà bákan náà wọ́n tún máa ń ṣe ẹgbọ́n níbi dábọ̀ tó bá fẹ́ gbú nǹkan wọ̀nìkẹ́rù ti dá ìṣẹ́ rí ọ̀rọ̀ lọ́bọ́ lọ́run wọ́n máa ń ṣe ẹgbọ́n pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ wọ́n náà rí láì àbí kan sọ ọmọ yẹn ní àdánwò kí wọ́n á tó ti ọlọ́run kó dàrú èèyàn kan tí wọ́n fi ara ti àlejò mẹ́rin bá ti kálẹ̀ fún àwọn oníkéà àwọn tó ń parọ́ kéà tó kí wọ́n ọ̀tọ́ nílànà sí àlejò ọlọ́run tó ń tó ọdún tán tó ṣe pé fún òun wá kiri kí àwọn fẹ́ máa bá ìjọ ló sọ̀rọ̀ yóò rẹ̀ mẹ́rẹ́ náà tó ń ti náà àwọn tó ń ti náà ní ìpè wọn ló ń náà àwọn tó ń ṣe kí ni wọ́n ń ti náà tó ọ̀pọ̀lọpọ̀ ìlú ti súnmọ̀ ní ìlú súnmọ̀ tó láti bá ti súnmọ̀ fún olóṣèlú ọ̀nà ìlú tó kí àbídí àkàkiri tó pé tọ́mọ rẹ̀ sí ní káàkiri ọmọ ọgbọ̀ sọ̀rọ̀ tó pé wọ́n wá parí di pé àjẹ̀mú yẹn ti wá oṣù èkú gan ó ti wá ó ti wá ó ti ó ti súnmọ́ tó ti wọn tó ti bẹ̀rẹ̀ báyìí ni fẹ́rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bóyá wọ́n

tó bá ti fẹ́ torí kí àbí ẹ̀ máa sọ pé náà sòrò náà sòrò yá náà sòrò yá náà sòrò yá náà sòrò yá náà sòrò ibi àwọn èèyàn mìíràn máa jáde wàlá ẹ̀rọ rẹ̀ ti gbà rẹ̀ tó bá fẹ́ torí kí àbí ẹ̀ máa ti fàtí àbí ẹ̀ máa yá náà sòrò yá náà sòrò yá náà sòrò yá náà sòrò ẹ̀rọ kan rẹ̀ ìjẹ̀lẹ̀ tó ọba yẹn lè jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà oríṣiríṣi ní kọ́nà lè ṣàlẹ̀ jẹ́ lóde ọ̀fẹ́ wípé sáfìlọ́lẹ̀ ń ró omi jí kan omi òkìlì kan bọ́ọ̀dù àdìgbìlì kan ẹgbẹ́ wájú ó súnmọ́ òbí báyìí lọ́sọ̀rọ̀ ní kíníkíní lè mú ìpínlẹ̀ yẹn lọ́kọ̀lọ́kọ̀ alùpùpù àti ẹ̀rọ ni nínú rẹ̀ fàyè sí yé èyí ní ìgbélé yìí lọ́wọ́ ní àpáàdé wípé nínú wọ́n ti ọ̀hún rúkì àti kàlí wọ́n tó ti kébọ̀rọ̀ jẹ́ni tí ẹ̀ ń gbé òyìn ọ̀ tí àkídà rẹ̀ ọ̀dà tí àkídà rẹ̀ ó tó ń dàbí àwọn àìsàn lọ ìjàmbá ọ̀pọ̀lọpọ̀ owó owó lọ́kànlá mẹ́ àkílò yọ̀ọ̀ yóò ní kí àjọ̀dọ́ bá fẹ́ ìṣe sọ kótókó tó fi parọ́ wáyé lẹ́kọ̀ọ́ báyìí lọ́wọ́ ló wà ní one thousand years lọ́dún ní mo ti sọ ọ́ lọ́dún rẹ̀ kí lápá yìí tó bá kàlí pé ẹ̀ ní ìgbà ìsìlámù tábọ̀rọ̀ tábọ̀rọ̀ ìsìlámù bá ti mọ́ kájẹ́ kájúkà pàtì wọn ti mọ́ kájúkà lọ́kọ̀ pàtì torí mo ti lọ òun náà sí àwọn èèyàn tó lọ gbà nípa ọ̀rọ̀ àṣírí tí ara tó ṣe tán ti wọlé náà tán ti wọlé torí ní jẹ́ ìkájú tọ́lọ́hún kò fẹ́ tún bẹ̀ náà ìkájú tí a fi hàn pé ọ̀rẹ́ mi jẹun náà ni. sọ ṣé ní wọ́n dé òkè jà kí ìṣòro báyà kí òun darí tọ́lọ́ ọlọ́run ọba ara ọ̀nà táwọn kìtìrí tó fi ya kìtìrí nù wọ̀ pépé òun ní darí sọ̀rọ̀ náà ìbòmí ìlọ́rọ̀ lè ṣe rí sí ọmọ ìbáraẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. fàhílà tí bá ṣe pé fẹ́ ṣe yẹn ń fẹ́ ṣe ni wọ́n pa nǹkan fún nǹkan míì wọ́n máa ń pè nǹkan ilé ìtura àtọ̀tọ̀ náà wọ́n máa ń fẹ̀ nípa nǹkan míì ìtura àtọ̀tọ̀ náà ṣùgbọ́n kálukú alẹ́ ká máa ń wo ìgbà tí ṣòro bá ń fẹ̀ lọ́wọ́ kálukú gbogbo ilẹ̀ yóò lẹ́ máa ń lọ gbogbo ilẹ̀ yóò lẹ́ máa ń lọ tí wọ́n mi ń lọ àwọn náà wọ́n wọ̀ bá. tó kò ṣeé ṣe lójújọ́ tí tó bá dé níbẹ̀ níbẹ̀ yorùbá ìgbọ́dọ̀ ọlọ́run tí ò bá sí pẹ̀lú ọlọ́run kò ṣeé ṣe ibi tó bá wà lẹ́yìn ọ̀nà ìbẹ̀ ìgbà wọn àtẹ̀lẹ̀ ní ọ̀nà pé pé iye ìmọ̀dá náà bá lè ọ̀nà náà nù kẹgbà ní oore tó lọ wíkì náà náà ní dábẹ́ díẹ̀ díẹ̀ ẹgbà mi ò díẹ̀ díẹ̀ á díẹ̀ díẹ̀ ẹgbà mi wá ní tọ́kà lórí àdéhùn ọlọ́run tó ṣẹlẹ̀ wọ́n ìlà tí o bá nílẹ̀ wà ó mú kìrún àwọn kìrìnì náà wọn náà gbà á nà wọn àdéhùn wọn wọn gbà pé ẹrú ọlọ́run àwọn fọlọ́ wọn dá wọn sọ̀rọ̀ bí wọn ní àwọn tó wà lẹ́lẹ́ wọn táwọn fọlọ́ wọn dá wọn. Ah. èyí ń kọ́ wò kí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lára nìkan mọ́. tó wà dáhìdá káàrí kọ́lá àwọn pé máa wọ́n ká náà èyí orí ti ń ṣe wáàdí. wọ́n jọ orí pé lábẹ́yà ń ṣe wáàdí pé wáàdí ń ṣe àwọn àbánu orí ìjẹ́lẹ́bọ àwọn ọlọ́pọ̀ ó wà ní orí ìjẹ́lẹ́bọ. náà yìí fún bàbá rẹ̀ pé ní sọ́mọ rẹ̀ ní kí láàrin ẹ̀ wàláyé àbí kí wọ́n dákẹ́lé lọ́rọ̀ mọ́kú yìí àbí kí wọ́n dákẹ́lé o lọ́ fa ìlú lọ́ fa ìlú ìjẹ́ wàlá yóò sọ ìlú ìdí ìlú ìlú ìlú ìlú ló ń tà wàlá ìlú ló ń tà yóò ìlú ìdí ìgbà yóò fà tó bá tó lé lẹ́yìn ìgbàkárẹ̀ bá dákẹ́ tó bá wọlé yìí o tó dákẹ́ tó bá wọlé yìí wàlá ìwọ́ta ìgbàlẹ̀ sí lọ́rùn kí o ní àyà àyà gbangba tóbi eléyìí ìfi táwọn táwọn wúwo ní wọn ṣé ọ kí kí ló ṣe kí ló láyé lẹ́yìn tẹ́lẹ̀ ṣe àgbákùn bẹ̀ o ọ̀nà àdéhùn bẹ̀ lọ́gbọ́n tàbí rẹ̀ ẹbí ló pẹ̀ sílẹ̀ lórí ìjọba ọjọ́ àti bọ́ọ̀lù tẹ́lẹ̀ yóò kú lóògùn lọ́wọ́ sáà sàlàyé ọmọ mi ti rú kìlóògùn lọ́gbọ́n tọ̀. Eh, irú ẹ̀ sí èèyàn gbọ́dọ̀ jí kí ó yà lẹ́nu kí ẹ̀wọ̀n mú wa pé ṣé a mọ̀ pé ẹni tó wà sílẹ̀ ní ilé ni ní ibi láyé láyé aláwọ̀ ẹ̀ wá ń ké pé ẹlẹ́bọ ni bí ẹ̀ àmọ̀kọ́lọ́ ni kọ́lọ́ ká gbogbo wa. wàá nà lọ́wọ́ àwọn wà lẹ́rìí yóò jẹ́ àmọ̀rọ̀ wọ́n ní ọlọ́wọ́ wa wọ́n náà ń kọ́lọ́ ní àmọ́ wọ́n ń pe ẹlòmíì yíyá sọ́nà wọn wọ́n tájà òkèlè yìí wọ́n ń tẹ̀lé sí wọn lèlè já láti lè nítorí wọ́n mọ̀ mọ̀ ṣẹ́ ní tí ó lọ́wọ́ lèlè já tí wọ́n ní yìí wọ́n ní kò lọ́nà ọlọ́run wọ́n ṣàfà àwọn èdè tí wọ́n ti ó gbà wọn kalẹ̀ tẹ́sí pé àwọn lọ́nà ọlọ́run kan lè bá wọn gbà kan lọ́nà ọlọ́run wàhálà rọ́ọ̀nì rọ́ọ̀nì jẹ́ dáadáa ṣé o ti lé eléyìí gbajúmọ̀ pé kí sí àwọn tí wọ́n mú nǹkan nípa ọmọlọ́run lélẹ́ Bọ́lá sára àdúrà ẹ̀ náà fi ọjọ́ ìlọ bí ẹ̀. Náà òun ni pé ibi tí mo lọ bọ̀ á fi ọṣù lálàyé ọmọ gba ìtàjẹ́ pẹ̀lú títẹ́lẹ̀ tó bá ń tọrọ ìgbàgbọ́ nínú kí ẹ ọ̀pọ̀lọ̀ lọ́dá ni ọ̀pọ̀lọ̀ lọ́dún káwa ọ̀pọ̀lọ̀ náà yọ pa wá ọ̀pọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ẹ wò kí ìjọba ìtọ́tọ́wọ̀ ilé kó máa ṣe ohun àdúgbò bá tó abẹ́rẹ́ ọba kó mọ́tà sànù wa kó làbọ̀ wa fún ìlú wa yìí ṣe wa fún ìlú wa yìí ṣe lọ́dọ́lá ní ìlú ìlú ìlú ìlú ń ga títà òṣìṣẹ́ ìbá tí ó ń ilẹ̀ bí bá tí ó ń rinlẹ̀ káwọn èèyàn gbé ẹgbẹ́ lọ́wọ́ bá yé sáńtì náà bọ́ tó ìlú ń ga nù náà ló ṣàlọ́ tó ìlú wà lóṣù tó ga jù láì lọ tó ṣàlọ́ pẹ̀lú wọn. السلام عليكم ورحمة الله وبركاته. هل الإسلام وقتي أو ذلك في مثل هذا الخبر؟ لا Ṣẹ́rí gbogbo àwọn ẹ̀rẹ́ náà kò tí ó lọ ìlànà ìdí máa ń ṣe rẹ̀ àti rẹ̀. Kò ní ìdí pé jágbe ìlú fún ẹni tó ìgbà ṣe ní pé kí àwọn ọmọ lẹ́ṣẹ̀ ló máa ń dá tó tó níbi kó wọn ní ọ̀wọ́n ọ̀wọ́n ń jẹ́ gbogbo àmọ́ wọn parí obìnrin kí wọn hó obìnrin náà tó níbi wọn kà á sílé tí ó gbọ́ lẹ̀ ní tó kí wọn pariwo ìgbà tí wọn wá da ìbùkún àlọ́ wọn á kúrò lé ọrùn lórí àtọ́rọ̀ bóyá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwé tó ọlọ́ wà ní. Ìyàwó kan yóò fúláwà kí ẹ kápọ̀ ẹlẹ́kọ̀ọ́kan tó yẹ ẹ̀rọ lábẹ́jà ní ẹ̀rọ lábẹ́jà ní ìgbẹ́rẹ́ ẹ̀rọ lábẹ́jà ní ìgbẹ́rẹ́ láti kéré tẹ̀lé sílẹ̀ ìgbẹ́. lọ́n ìyẹn lè rí bẹ́ẹ̀ lẹ́nu léyà torí pé àdéhùn sọ̀gbọ́n ọ̀dọ̀ sọ́lọ́ ìgbà tó fẹ́ pa ẹran léyà àdéhùn yóò sọ pé ẹ̀hádá ní wíl áhẹ̀lì ìpele fún mo fẹ́ pa yìí ti mí ni àti fún gbogbo àwọn ará ilé mi وكان النبي طبعا قال النبي قال هذا لي ولأمتي وإليه نفو اللي يوني أكبر عليه إننا أخاف إلي بيتي بعد أخوة إلي يأتي وتذكر لو تدام ونفر بسم الله الله أكبر في رجل يكون في أقول به الله أعلم لو تدي في عروة كنا كنا إما لو تدي لا يكون الجدوى láwọn ọ̀pá mi tẹ́lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ gbígbà àwọn ìpínlẹ̀ ọ̀wọ̀ ẹ̀gbọ́n ilé ìyẹn sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ tí láwọn sọ̀rọ̀ tí máa tó ń abẹ́rẹ́ ara jẹ́ gbígbà àwọn àwọn àlàkọ́ sí ẹ̀nà ẹni tó yẹn sọ ẹni ìyẹn tó gbé ní ìpínlẹ̀ yẹn ó pọ̀ gan lẹ́kọ̀ọ́ àwọn sọ̀rọ̀ ti gbọ́dọ̀ àti ìyẹn ìyẹn tó yẹn sọ̀rọ̀ àlàyé rẹ̀. جزاكم الله خيرا ويسأل الله بركة والله يسر kí wọ́n tó mọ̀ ipe nǹkan tí a ní bùkátà sí ni nǹkan aṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tó kọ́lọ́mù ṣàbí kó yé àwọn tí wọ́n ń sọ àwọn tí ń yé náà ọlọ́mù ní kó tó dàrú wọn ní ọwọ́ gbogbo nǹkan tí dáadáa fún ọwọ́ àrùn láti máa ṣe ní ìfipadà tí ti bàjẹ́ kọ́lọ́mù kí wọ́n máa ṣe fún wọn. Nam tí wàá ti ká tó parí náà ní ọ̀tún láàmú ní ọjọ́ sunday wọ́n ní wá sí kọjá rẹ̀ nílọ̀rẹ̀ títí ẹ òtò máa wọ́dẹ̀ ní ọdún mẹ́rẹ̀ẹ́dà tó àtúntò dábọ́ tó padà sọ yóò wọ́n ó ti kọjá ní ọjọ́ ìjà pátá ni tó ibẹ̀ àbáfẹ́ sọ lórí rédíò kìnnìkan kọ́dà kọ́ lọ kọ́ lọ sí kọ́ lọ sọ́nà kéèké kọ́ lọ lè wí tó a ti kọjá lẹ́kùn ti kọjá lọ nípa ọ̀rọ̀ tó náà lọ́rọ̀ dùdú láti wọn abáyọ̀ ti máa fà rẹ̀. tó pé àwọn tí wọ́n ti ayé gẹ́gẹ́ ní ti fàárí gan àwọn jáde kùkùtù sí bí ọ̀rọ̀ tí ó ti ṣe pé wọ́n ti wọ́n ti rẹ́ni ti gáì rẹ́ni ti lẹ́gà èyí ò ní àwọn adé wọn lọ pé ó ti rẹ́ ìfọ̀rọ̀. tó pé ọmọ ní orúkọ lẹ́dẹ̀ tẹ̀ rẹ̀ àwọn kọjá agbólẹ́kùn ńlọrọ̀ ìwọ̀rọ̀ tó irun ṣòkòtò àdìsí ń bẹ ó dúró tó mú mi ilẹ̀ ọ̀rìn tó fi ta kẹ́yìn gbogbo aṣọ ṣòkòtò mùsùlùmí bá wọ̀ kọ́ wà ní àárín kókó àárín ojúkò rẹ̀ àdébí wọn ni wọn là bá ẹgbẹ́ lórí láti sọ lè ṣìn láti sọ lè ṣìn àdébí wọn là bá àkóso láì fi ìdúró kó kọ̀ kàdéyìn kó wà ní òkè kàdéyìn kókó ìtẹ̀lẹ́yìn tó ẹlòmíì gan wọn ní káàbù wọn kẹ kàdé ní kí ń jẹ́lẹ̀ náà o ìyọ́kọ̀ wọn yọ lọ́wọ́ kó ló ní wújọ́rẹ́ tó àbẹ́ni wà má àtúfàlà nínú kàdé yìí wákì náà tó tó wá kọjá púpọ̀ ẹ̀sẹ̀ tó bo púpọ̀ ẹ̀sẹ̀ rẹ mọ́lẹ̀ báyìí ẹ̀ ń wọ́n wá ìbínú ọlọ́run ni ẹ̀ ń wá ìyá ọlọ́run ni adé tó tí ò ní ju tó kọ́ lọ́wọ́ ká àwọn akọ́là níbi àwọn ẹ̀rọ ọjà ẹ̀sìn ọlọ́run ọba àlùbàpọ̀ tó wà sáré kan lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك